وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم الحمد لله رب العالمين صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك الله سيارة رعبة الحمد لله رعبة تيو تشني فو على ما سرايا القرآن النير اللينا نوبة أدوك الحمد لله أطرى قلق ويكات لقفو النبي محمد صلى الله عليه وسلم أنت رعبتنا كل ما جاء ولطنفوها أبي رعبة قلق وكاه ọ̀pọ̀lọpọ̀ ọ̀gẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àpẹẹlẹ fún ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ǹtẹ̀ ọ̀rọ̀ ọba fi ṣe àwòkọ́ṣe láéláé fún wa tí àlùkìyàmọ̀ ó fi tó àní rí ẹlòmíín tí ó ṣe é máa wò kọ́ṣe وذكر الله كثيرا Látara pé àmẹ́jẹ̀ Sálámì náà ni ẹni tí a ń wo ìṣẹ̀mí ayé ẹ̀, ẹni tí a ń wo ìṣesí ẹ̀ tí àwa náà ń rẹ̀kan wípé a fẹ́ fi dáadáa tẹ̀lé ànábì fi rọmọdọ́nà eléyìí rọ̀ ọ́ fún wa ká lè ṣìṣe sí ju ànábì sallallahu alaihi wasallam ká lè fi ẹ̀sìn ju ànábì ká lè wà nínú ẹjẹ́ owó àlùjẹ́nà pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba níbi tí a ti wá ń mu omi ọgbẹ́ náà ó ní nọ́ọ̀nù. nọ́ọ̀nù wà ní kọ́lá ni wà máa yá fúrú máa ń tàbí ní ìmọ̀ tìrọ̀ bí kábí máa jẹ́ náà. وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم àwọn sọ́jọ́ alẹ́bẹ̀ sálàm ti ń bá àwọn olùsílò àwọn fòkàrá nínú àwọn mùsùlùmí àwọn tí wọ́n ní nínú àwọn tí a jẹ́ ẹ̀kọ́ òun ni aṣáájú anabi gẹ́lẹ́ bí aṣáájú anabi gẹ́lẹ́ bí anabi gẹ́lẹ́ ẹni tó ní gbogbo mùsùlùmí jura wọn lọ báwo ni anabi ti bá wọn lò àtàlàyé ní àná ikú ọjà wípé àwọn yìí ni ẹni àkọ́kọ́ tí àwọn ni ọba yóò kọ́kọ́ kó wọ àlùjẹ́nà pàápàá jùlọ àwọn fòkọ́rọ́ nínú afọ ní àdébìyẹ sálàm ó tún jẹ́ ká gbọ́ yé pé àwọn fòkọ́rọ́ wọn ní ròódù ní kí wọ́n má bàa rí pé tàwọn ti tán fún wọn ní ròódù ní wípé wọ́n ṣáájú àwọn agbọ̀rọ̀ àfáàwà Thawban yọlọ́n kó bá ní yọ́nú sí inú àfáàwà náà àti àfáàwà Muslim rahmanullah ta'ala ó ní kuntu qa'iman inda Rasulullah sallallahu alaihi wa sallama arákùnrin yìí Thawban ní àwọn ẹrú ànábì náà wọn tí wọ́n ń ṣe bọ̀ ìsìn fún ànábì wa lọ́jẹ́ sallallahu alaihi wa sallama bẹ pẹ̀lú ànábì níjọ́ kan fàjá hebron min ahbab yahud onìkan nínú àwọn àfa apáàdì àwọn yahudi bá wá bá ànábùwà muhammad ọ̀kọ́ra àfọláwà wákì ànábì ẹ̀sọ́lá ó ní fàdàfà tó tafàtàn káàdà yẹsùn ọ̀mìnà ọba nígbà tí ó sálámà sí ànábì ẹ̀sọ́lá ọwọ́ tó ń fi rọ láti má jẹ́ kó rí àǹfààní dọ́dọ̀ ànábì gángan òun fọwọ́ rọ tó jẹ́ pé ọ̀fẹ́ ẹ̀ lè ti lè dákù òun rọ bí kéèyàn gáìdì òun gáìdì tó ń fún yẹn ọlọ́pàá ní gbé ọ̀fẹ́ ẹni dákú àtàrà nǹkan ẹ fàkọ́ọ̀lù ẹni wá ń bi òun lónìí pé kí ló tó fi ń rán náà mi láti rí ànábì sọ̀lá. sallallahu alaihi wasallam. ó ní wọn sọ fún wípé ìpínlẹ̀ kọ́ wọn máa ṣe bẹ́ẹ̀ fún ọ ni wípé alátakóòlù ya Rasulullah kí tó fi lè lu àìkọ́ pẹ̀lú ànábì sọ̀lá kó pe ànábì lójúṣe ọlọ́run ó fi ń lanu gbàgà pé ànábì ní Muhammad. afáwọn sọ̀bá ni tó ṣe yìí òun ṣe mutabiqan li qawlihi ta'ala la taj'alu du'a rasuli bainakum ka du'a'i ba'dikum ba'dan قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليعذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليه فضنار الله سبحانه وتعالى لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قال ما بيوا نبي شداته صلى الله عليه وسلم مولى رفوبان ọ̀rẹ́ náà yahudi yìí pé kí ló dé tó fi ń lanú lágbárí Nígbà wọn bá ti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ yí pé látẹ́jà lọ́dọ̀ àrọ̀sọ lẹ́bà iná kí wọ́n. Látẹ́jà lọ́dọ̀ àrọ̀sọ lẹ́bà iná kún kẹ́dọ̀ ìbá òbíkún bá bọ́. Ẹnu máa lá ló pé ànábì láàrin yìí gẹ́lẹ́ bí àwọn ẹ̀sìn máa pe ayé Ibrahim wá Ẹ̀ráìmì wá bí o. Sọ̀dí kí. Wá pe ànábì bá ń láàrin ara yìí gẹ́lẹ́ bí ẹ ti máa pera ẹ. Ọba ni Kọ̀dí àlámú lọ́hùn lẹ́bí náà yàtọ̀ sálálù náà ní kún lè wá rẹ̀. Ọba lóun ti mọ àwọn tọ́jọ́ yìí pé yàtọ̀ sálálù náà ní kún lè wá rẹ̀. Àwọn èèyàn ni wọ́n mọ wá gbogbo ọ̀nà láti gba ìyọ̀ǹda lọ́nà àlùmọ̀kọ́rọ́ lọ́wọ́ àyìnbábì. فليحذر الذين يخالفون عن أمره أعضاء الذين يخالفون عن أمره أو تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم أعضاء فتنة وكوها كن فتنة ما الزيق ẹ̀mí wọn yóò yẹ̀ gbádà ìmẹ́rin àwọn yusibahum azabun alim ìlà ayé yusibahum azabun alim orí yíyẹ ẹ̀mí ni wọ́n wà tí ìyà tó le tó jù yẹn lọ lálùkìyà gbogbo wá dé báwọn gbogbo ẹni tí bá ti ń ya pàǹtọ́ ọ̀bá sọ fún nípa àdínábì eléyìí ni àfa àwọn àfa ọba lórí ọ̀jọ̀láàánì ló fi rọ arákùnrin yẹ̀wúdí wọ́n ń kọ́ wípé òun ló pe ànábì lójíṣẹ́ ọlọ́kọ́lá sọ́gbọ́n tí yahudi sọ ó ní ilẹ̀ máa òhun bí ismi ilẹ̀ sàmbá òbí yìí àlò ó ní wàhálà wọ̀n gbogbo ti wá máa ń pe ní tí àwọn rẹ̀ sọ tí wọ́n sọ fàkọ́lọ̀ rasulullah sallallahu alaihi wasallam níbi tí ànábì wá dàbí ọlọ́kẹ̀kẹ́ ó ṣẹlẹ̀ wọn bá wá ní inna ismi muhammadu alladhi sammani bihi ahli lóbèdè ẹni yìí tó ṣe àmọ́ ànábì fẹ́ fi ẹwà ẹ̀sìn hàn ó ṣẹlẹ̀ wọn wá ní orúkọ mi tí àwọn ará ilé mi sọ nínà ní muhammad fàkọ́lọ̀ yahudi nígbà yahudi gbẹ́rù bẹ́ẹ̀ ẹ̀dá wọn bá lọ sọ gbé lábẹ́ mẹ́ onye a ànábì jí ìtùkà mọ wá láti wá béèrè béèrè ànábì sọlá ní àyànfọ́ òkàṣẹ́ arákùnrin jọlọ wá béèrè yahudi ni ọ tí n bá sọ kankan fún ọ sí nǹkan tí mo sọ fún ọ ṣe é ṣe ọ láǹfààní bẹ́ẹ̀ ṣe ọ láǹfààní bí àìnígbàgbọ́ rẹ sí mi ti máa fún ọ lábàárẹ̀ nípa nǹkan kan ìgbẹ́ yóò wúlò fún ọ. kọ́lá ó lóun sọ fún ẹ ó ní sọ pé tọ òun ń gbọ́ ànábì pẹ̀lú tí òun méjèèjì òun fi gbọ́. à ń gbìbọn sọ pé pẹ́l pẹ̀lú gitọ́ wà lọ́wọ́ ànábì náà fún ẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ bèrè. ọkùnrin yahoo ni wọ́n bí ànábì lọ́rọ̀ yìí pé àìmọ̀ yẹ̀kúnnù náà yàrá mọ̀tàbájáde làwọn bọ̀gọ́rẹ̀ làwọn wà sábàwà. ìwà ànábì sálámù níbo ni àwọn èèyàn ó wà níjọ́ tí ilẹ̀ àti sẹ́mà tó bá di pé ó polúkú musu níbo ni àwọn èèyàn ó wà níjọ́ náà níbo ni ọmọ ènìyàn ó wà níjọ́ tí àlùkìyà máa bá dé níjọ́ tí ilẹ̀ àti sẹ́wọ̀n tí ò bá gbogbo ẹ̀ bá dàrú dàpọ̀ o ọba subhanahu wa ta'ala ó ní ó ń fi volumati dúdà pèsèrè alábìíní gbogbo àwọn tó bèrè yìí nǹkan tí ò lè mú òkùnkùn yẹn yóò ọlọ́kọ̀ọ́ba yóò gbé òkùnkùn yẹn wá ìbẹ̀rẹ̀ wọn wà ọkùnrin àwọn bẹ̀rẹ̀ sáà wà lẹ́nu àkọ́kọ́ tí yọ oṣù ní fòkọ̀rọ̀ olùmọ̀hàjìrì tàbí yọ nínú òkùnkùn tí ó jáde yẹn pé tàbá ìtàlẹ́ mi sọ pé tàbá ń bẹ tàbá àmà bíríjì kò bíríjì nínú wa ẹ̀rú irú bòdì yẹn bí ọba yóò ti ṣe nìyẹn ó ń fi bòlùmọ́tì dùn ìjọsìn bí ọba yóò ti ṣe nìyẹn tó yẹ pé wọ́n wà á wà ń bẹ̀ àwọn oníwàá kọ́ síta tí wọ́n máa lọ òkè ní alùpùpùkọ́rọ́ ọmọ àjèrè anúbẹ̀ sọ́lá ń láti jẹ́ àmà ọlá àti ìkọ́jẹ́ ìró òdùnú fún àwọn aláìní nínú àwọn mùsùlùmí wípé pò níyẹn afáwọn abdulrahman kọlọmọdékẹ tí abdullahi sọ bi abdullahi abdullahi fukọrọ ti gbọ́ gbogbo sọ nípa àwọn aláìní nínú àwọn muhajirun ọwọ́ àwọn òpin àti ibára wọn làwọn náà ibára náà nínú àwọn aláìní muhajirun làwọn abdullahi ibn amr ọwọ́ abilé kọ́ wá béèrè àkọ́kọ́ ni wípé ǹjẹ́ oníyàwó jẹ́ olóbìnrin alákàtúrà àtún ta òyìnbó yà ǹjẹ́ oní obìnrin tó yẹ pé tọ́wọ́ na fẹ́ ṣèkí nítorí wọn fara kín kọ́ làlá ẹnìyẹn níbẹ̀ ẹni òun ní abúlé àwọn òtún tó nílé tó ń gbé oníbẹ̀ òun ní onífà o níyàwó o nílé. inú àwọn abọ̀rọ̀ lọ́wà inú àwọn olówó lọ́wà inú ẹni tí ọlọ́run ọba kẹ́ lọ́wà kọ́ọ̀dà iná ní áńtà minal muluk ẹni ẹwọ́n ní ẹ kí sí pé lẹ́yìn ló ń gẹ́ ní àti ìyàwó kọ́dà ó ń tún ní ẹnìkan tí ń ṣe fò ń ṣe gbé ọmọ ọ̀dọ̀ ní nìkan ọba. Hmm. fa á ń tẹ̀lé mọ̀lúk kókó òní àgbọ̀rọ̀ nìkan à wọ́n gan ọba gan lórí lórí àyàrá rẹ̀ kọ́lá abdulrahman ẹgbẹ́ gba àdìsí wà lórí abdullahi bin amr aasi ani wàjẹ́ àwọn fẹ́ràn lọ́fọ̀rọ̀ ilẹ̀ abdullahi bin amr aasi wà náà ìgbà ó ní àtúnyẹ àwọn mẹ́ta míì tí wọ́n wá bá abdullahi bin amr aasi níjọ́ míì ó lóun wà lọ́dọ̀ rẹ̀ jẹ́ náà wọn bí abdullahi yìí pé yá abba muhammad inna wàlẹ́ mọ̀ àwọn ẹni àbúlá bó torí wa lówó àní nǹkan kan ànílé àníyàwó àní nǹkan ẹ̀gùn. فقال لهم ما شئتم إن شئتم رجعتم إلينا فأعطيناكم ما يسر الله لكم أو أنت فقطة tó bá wù yín ẹ lè wá ẹ lè padà wá bàbá ti ní dáàlé fún yín kásìkìlì o ká fún yín tó bá ti wù yín tó bá ti wù yín dápẹ́ńtẹ́ fẹ́ni pé ká lọ sọ̀rọ̀ yín fúnjọba ìjọba mùsùlùmí nígbà náà àwọn ń kéta fún àwọn èèyàn tó á lọ sọ fún ìjọba pípa àwọn ọmọ wa o wọn ni tí wọ́n lè jẹ o wọn ni tí wọ́n lè wọ o ìjọba òde tí àlámà rẹ rí wà ń ṣe ìtum sọbárùtùm wà ń ṣe ìtum sọbárùtùm ọ̀là ọ̀nà mélòó lẹ̀ fún wọn ọ̀nà ọ̀nà àkọ́kọ́ ni pé tó bá wù yín ẹ máa lọ padà wáyé táwọn náà bá ní ní tiwa á sì kí. ọmọ sì wù yín aláhìá yọ̀ mọ́ á gbé ọ̀rọ̀ yìí lọ bá àwọn tó ń ṣèjọba ẹni pé ìjọba tó dáa nìyẹn ìjọba tó yẹ pé ó ti é wọ̀ àwọn èèyàn ó lè wọ bẹ̀ àwọn afáwọn èèyàn pípọ̀ níbi báyìí níbi báyìí àwọn èèyàn ibi pa àwọn èèyàn àwọn èèyàn oríṣàlù jẹun oríṣiríṣi jẹun ṣé wọn ìṣèjọba ilé ọmọ yẹn fẹ́ jẹ́ àbá ìgbà lórí ẹ̀sìn gan òun ní yẹn ní tẹ̀sìn yé onítọ́mọ́ wá sì wàá wù yín sọ̀bárù tó ẹ fi sùúrù gbà فإني سمعت رسول الله صلى الله عليه وسلم أو هذا حدثه قلت لكم بجاء النبي صلى إن فقراء المهاجرين àwọn tí wọ́n jẹ́ aláìní nínú àwọn tí wọ́n bá nàbì wá láti mẹ́kà sí madina yasbiquna al-aghniya yawm al-qiyamati al wọ́n ṣáájú àwọn abọ̀rọ̀ wọnú àlìjẹ́nà bí arba'ina kharifan ní ta lè fi forty miles wọ́n fi ṣáájú àwọn ọlọ́rọ̀ wọ́n ṣáájú wọn àjẹmà tó tó wà fún ọmọ pèsè sùúrù lórí àìní rẹ mọ fìyẹn náà gba ìlú òdùnú yìí pé tọ ṣe ẹ torí pé kí ló fà á tó fi níbẹ̀ ẹ dákun ẹ̀yìn àti yín tí wọ́n bu wọlé rẹ̀ nípa owó dà sókè òun níbi wá àwọn àtàbà ti yá mẹ́ wọ́n ní duwa wàhálà ìsàlẹ̀ ìsàlẹ̀ ìlànà sáà.

gẹ́gẹ́ bí ó pọ̀ kò kọ́lé wọn ní wípé ìbò kíkó kí ló ń tò fi kọ́lé wọn ní gbìyànjú kí ló ń tò fi kọ́lé ikú òbí ni pé njó ṣe kí njó kọ́lé bóò ló ti kọ́ lọ́n ṣe wá pẹ̀lẹ́. wọn ní gbìyànjú pé kí ló fi kú wá pẹ̀lú ìwọ́bí ni pé mọ́tò tó ń gùn ń gbòòrò tó yẹ kó tẹ̀yìn bá gbọ́ yòó yé àlè yóò bà rẹ̀ yóò ṣe mẹ̀rọ̀ ìgbé ìtì bá ní wọn ní ṣe wọn ní bíbí. èyí tí mo bá níyẹn ni wọ́n fèrè lọ́wọ́ gbogbo àwọn Abdullahi bin Abdul Aziz bóyá ní sọ bá ń fáwọn wípé tẹ́ ẹ bá lè ṣe sùúrù ni ẹ̀yin ẹ ṣáájú àwọn abọ̀rọ̀ wà ní jẹ́nà. Kọ́ọ̀lù àwọn yìí bá Abdullahi bin wọ́n ní fa Wọ́n ní ah wọ́n ní rẹ̀ fọlọ bá aṣọ fún lórí yẹn á lọ ṣe sùúrù afẹ́ wà nínú ẹni tí sì ń lu ẹsẹ̀ ló fi ẹ̀lkì yá. bí àwọn ẹ̀dá lọ́n ṣe rí nìyẹn láti sọ pé iná lílá ìbádá òfútọ̀ náà. iná lílá ìbádá òfútọ̀ náà. طلقوا دنيا وخافوا الفتنا نظروا فيها فلما علموا أنها ليست الحي وطنا جعلوها لجة واتخذوه جعلوها لجة واتخذوه صالح الأعمال فيها سبلا صالح الأعمال فيها سبلا إن لله عباده فطنا tó bẹ́ẹ̀ jẹ́ àṣẹ sùúrù bí wá. iná lílá yìí. tá a bá ní ni wọ́n béèrè bọ́bá ní ìyàwó kan orí ìyàwó kan náà ni wọ́n béèrè rẹ lórí ẹ. Ọlọ́kú dúníyà wà á fún ìgbà. Wọ́n á ní bí ọ́ léèrè nípa ẹni tó ní méjì wọn à ní bí ọ́ jẹ̀mọ́ bàbá ṣe ń kó àwọn nǹkan yìí jọ sí orí àmọ́ ẹlẹ́mọ̀sùn ní àti pọ̀ lọ́rùn wá sí. Inna lillahi ìbádàn fún tọ̀lá. Ká lè wá kó papọ̀, ẹ tó wá wo àdífẹ́ eléyìí àfáàwà abdullahi ibn amru náà ni ó ní kọ́lá ní rasulullah sallallahu alaihi wa sallam ẹ̀wù àdìsílẹ̀ ó ṣe wá àti púpọ̀ fún yà abdullahi ibn amru ó ní àníbẹ̀ sáláwù sọ fún oníjọ́ kan wípé àtàlà ya abdullahi irú abdullahi ibn amru àtàlà ma awwala zamura tí ń tẹ́lẹ̀ kọlọ aljanna ní kùmbàtì ǹjẹ́ o ma àwọn zumura àwọn ẹ̀kọ́ tó bá ní zumura zumura zumura kò ní jẹ́ bẹ́ẹ̀ zumratul mu'min ikọ̀ àwọn mùmìnì zumratul hujja ikọ̀ alálàájì ó ṣọlá wọn wá ní àtàkọ bá ní àwọn zumra nìyẹn ikọ̀ zumra kí ní nǹkan tó ti parí mẹ́ ìdánwò abọ́dọ̀ wà. ó ṣọlá wọn bí abdullahi yìí pé àtàlẹ́ awúwálà zumra ti ń tẹ́lifóònù abẹ́là ìjọ ọmọ àkọ́kọ́ ọkọ̀ tí ó wà nìjẹ́nà nínú àwọn ìjọ òun àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam lọ́jà lọ́wọ́ yára abẹ́là onígẹ́gẹ́ bí ìṣẹ́jà àwọn sàájú ní ìmọ̀ Allahu wa rasuluhu alam ọlọ́run ọba ló mọ̀ ànábì náà dẹ́ mọ̀ ah, ó ṣe ọlọ́run níjẹ́ sọ fún ọ àwọn náà ni almuhajirun àwọn náà ni àwọn aláìní nínú àwọn tààjọ wá láti Mẹ́kà sí Madina yàtúnà yawm al ẹ wá gbọ́ àyẹ̀wò ni wọ́n wà lọ́jọ́ àlùkìyàmọ̀ ìlà àbá àbìlìjẹ́nà wọ́n wà á dún sí ẹnu àbáwọlé àlìjẹ́nà kí ni wọ́n wà máa ṣe wọ́n máa béèrè pé kí wọ́n ṣílẹ̀kùn fáwọn fàyàkúlù làwọn ọmọdé kazara àwọn màláìkà tọ́lọ́ wọn bá fi wá sọ ẹnu ọ̀nà àlìjẹ́nà wọ́n wà máa bi wọ́n léèrè wípé àwọn àkọ́dé kò sí ibi tó ẹ̀yìn sì ń bọ̀ ẹ̀dá àlìjẹ́nà ṣé ti parí ìṣirò yín ẹ wo ìbéèrè ṣe ẹ ti ṣe kí n jẹba ṣe ẹ ti parí ìṣirò yín ẹ̀sìn ń bọ̀ lẹ́nu ọ̀la àlùjẹ́ ṣé bàtà ni wọ́n ti ń wọ̀. àwọn àdìrún wọn máa sọ fún wọn wípé bí ayé iṣẹ́ yìí lọ ha àṣà kí ni wọ́n fẹ́ ṣètò ìwádìí lórí kí la kójọ. ẹ wo àdí kí la kójọ kí ni wọ́n fẹ́ àkáǹtì wáyé lórí. tí ò bá yọ ẹni bá ti lọ mọ́kàrí tàbí lọ bá ti sẹ́ńtì lọ mọ́kàrí lọ sólódó. tọ́ ẹrù wọn ojú korondodo lọ tí ó rọ omi sí àti báàgì àbúrò kékeré fẹ́ ọmọ bí ọmọ ọdún márùn-ún lè dàgbé ẹrù rẹ̀ tí bá sì ń bọ̀ náà kò ní dìdìkudì nígbà tó bá dé airport lẹ́kọ̀ọ́ tí àwọn tí wọ́n ń yẹrù àwọn immigration ọ̀rọ̀ rẹ̀ ó fúyẹ́ ń bẹ̀ ṣé má ti gbé báyìí ṣẹ́ṣẹ́ láàrin ọ̀dà èmi ò nílò ìṣẹ́jú kẹ́ ń bẹ̀ ó ti lọ ṣùgbọ́n yorùbá bàbá ti di gàrí ó ti di àlùbọ́sà sínú ẹ̀ ó di obì sínú ẹ̀ obì jẹ́ni kó má kó lọ mọ́kà yóò tún ti sáré gàrí àárín olùbọ́ obì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìnnìkan tó wọ́n tó wọ́n ta fún la kìnnìkan tó àwọn ó ti dì í aṣọ ìgbà iyọ̀ òróró epo ẹ̀rọ dídí róbó wọ́n ti di gbogbo ẹ̀ ẹlòmíràn lọ wákàtí kan ó ti ń bẹ bí wọ́n ti ń yẹru ẹ̀wù lọ́dọ̀ mi glass house. tọ́ ọba lè wá gbọ́ ìwúye hmm. fi jọ alùkìyàmẹ̀ náà. so bó ṣe ń dìjọ sí ẹ àtìlẹ alhamdulilayi ọlọ́dọ̀ ti ṣe àti ti nílé kan náà gbẹkúba yàrá àṣà àlà ọmọ yàrá tó ń dogun lẹ̀kẹ́ fún ọdún náà mọ́ níyàmẹ́ àbíká tó kọ́ kákọ́ kábẹ́ẹ̀ náà káfẹ́lẹ́ àkékèé bẹ́ẹ̀ bó ṣe ń kójọ sí ìyẹn náà ni ọ̀ràn ń pọ̀ lọ́rùn rẹ̀. wọ́yọ̀ sí àlò bàdà owó àǹgó lè ṣe é wọ́yọ̀ sí àlò bàdà owó. كنا إذا متنا تركنا لكان الموت راحة كل حي لكان الموت راحة كل حي ولكننا إذا متنا بعثنا ويسأل بعده عن كل شيء ويسأل بعده عن كل شيء àwọn tá ń gbọ́ yẹn nígbèsè fọ tẹ́ẹ̀rẹ́ nínú masoud tẹ́ẹ̀rẹ́. ẹ̀yà ọkùnrin lọ. àwọn ẹni àti. tẹ́rẹ̀ ẹni olókùn ẹni tí ó jẹ́ olókun bí oúnjẹ irú kọ́lọ̀ aṣọ àfáàfẹ́ kékeré ọmọ ẹgbẹ́ ọwọ́ àsùnwọ̀n bẹ́ẹ̀ gbàtí ó fi dìde ọlápá ẹni ẹ ti ó ti sí ànábì la wọn sọ fún ànábì yìí pé ah, ànábì ipò tó máa bá sí ju kó máa irú ẹni eléyìí ọba àti fáríìsì ń

gbòógì ń bẹ lárẹ̀ lábẹ́ rẹ̀ ó wá ní ẹ jẹ́ kí n yà kí n jẹ kí n mú mi kí n nira fún ìṣẹ́jú díẹ̀ kí n má sinmi kí n dìde kí làákà yìí mu ẹni tó ń sinmi lábẹ́ igi yọ kíṣìn sọ́gbà làákà yìí mu kọ́ yọ tí máa lọ wọ́n ní kí ẹ̀yọ́ ní àmúni ìsinmi díẹ̀ ní abẹ́ igi náà ni ki ni lọ́kọ̀ dá kí mánì won ko rúm títí mọ̀ wòtẹ́lì. من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون Ànábì sọ́rọ̀ ní bí àpójúwé wọn àtàyé sí rínú. Sallallahu alaihi wasallam. Tó ṣe inú ayé tí mo wá wò pé mo kàn yà kí n sinmi, ìní wà lẹ́bàá ń gbé bẹ́ẹ̀dì ibùsùn tìmùtìmù. Ọ̀pọ̀lọpọ̀ wa Àbítùlìyà wà lábàtò àrọ̀bí tán. Ẹlòmí ìbùsùn tó ń lò, ó tó yàrá ẹlòmí. Wọ́n ti wá yí ẹ̀ kò ní ń gbà pé lẹ́bi bẹ́ẹ̀ mọ́ yóò tún ṣe ọgbà ayà rẹ̀ ni. wà lábàtò. فيها رديتا سيمسي كل ما فيها غبارا سيمسي كل ما فيها غبارا ẹwọ tí ànábì fi ayé wé lójú àwọn sàhádà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn sàhádà ní ẹ̀ka pa tí wọ́n ń sọ yẹn pé àwọn ó ṣe fún ànábì. من كان يريد العاجلة عجلنا له ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلعها مذموما مدعورا àwọn ayé ni ń sọ àwọn èèyàn jẹ ti ń jẹ aráàmù ọ̀fẹ́ gbọ́ pé ìgbà jẹ àlàálì má. àbíbi wá ní àpéjúwe òun àti ayé ń kọjá lọ tó rìnrìn àjò.

bó bá ṣe kó jọ sí ìṣòro rẹ ti pẹ́ sí. àrùsàmì ẹsẹ̀ ọmọnìyàn ò ní níwájú ọlọ́run kó nínú ẹ̀ náà ní dúkìá rẹ̀ níbo ló ti kó jọ níbo ló ó ṣé ẹ bá ní ilé one million gbogbo àwọn lórí ẹ̀ ní tẹ bá mọ tẹ bá mọ tí ojú àwọn tí wọ́n kó lọ́nà òdì yẹn tí ó rí ẹ̀ tí ẹ̀ ní fẹ́ kò ní wù yín kẹ́ dàbí wọn. ẹ̀tì ẹ̀ ní fẹ́ràn ìpele pépépé ẹ̀rọ gbọ́ wà láàkó àti tabanikẹ́ bá ṣe gómìnà kọ́kọ́ fúnà yìí ni máa wulẹ̀ tó dínkù ẹ̀rọ gbọ́ wà ní tabanikẹ́ bá ṣe mínísítà ẹ̀ṣà máa mú torí pé bó ṣe ń lọ yẹ ẹ̀rọ ń dìjọ bó ṣe ń dìjọ lè sinú rẹ̀ pẹ́ sí àwọn yìí ò sọ fún àrẹ́bìlì àwọn yìí ó mọ̀ sọ fún àwọn mọ̀láìkà yìí pé ah bí ayé iṣẹ́ yìí náà orí kí ni ìsinmi wọn fẹ́ pẹ́ lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n lẹ́pàá mi ti parí mi ti parí ní ìṣe mo ti gbé àti kò ń bẹ́ẹ̀. وإنما كانت أسيافنا على عواتقنا في سبيل الله حتى متنا لا حول ولا قوة إلا بالله wọ́n ní sórí ẹ̀yin mẹ̀lẹ́ká ààrẹ gẹ́gọ̀ kan pọ̀ tábẹ́nu wọ́n jẹ́ ọlọ́run ìdá wa orí ìgbáyàwó ìlọ́wà tá a ìdá wa tá a fi ń tẹ̀sí sọ́nà ọlọ́run wa tá ńlá dìmú dìmú tí kò fi dé wá bá wa ẹni pé gbogbo ń tá lò láyé náà tọ́lọ́ làfi ṣe ìwọ̀nba ń bá a nílẹ̀ àníbìkan kí ni wọ́n ṣe fún wọn wọ́n kà wọ́n bá sílẹ̀kùn àjẹ́nà fún wọn. tó bá ti wá sílẹ̀kùn àjẹ́nà fún wọn wà á mọ ẹgbẹ́ afẹ́ ń bẹ̀ ó di ọgọ́rùn-ún àbáyínà amen forty years ogójì ọdún kí àwọn èèyàn yòókù tó wá bá wọn bẹ̀ lẹ́yìn ogójì ọdún tí àwọn fòkọ́rọ́ ti wà àjẹ́nà ilé àwọn ẹ̀wà lórí pé wọ́n ń tẹ̀sí lóṣẹ́ wọn ò tí ní ma àwọn ọmọ àjẹ́ náà àwọn tí ní ma ní gbogbo àdó sáà máa ní gbẹ́ oníkan wọ́n kàn ń nájú pé ẹ̀wé àwa ti wà ń bẹ̀rẹ̀ kàn máa nájú lẹ́dẹ̀ wa. ẹ tó ẹ tó ti wà ń jẹ́rà tó ti lọ̀gẹ̀ àwa ti wà mẹ́ta ẹ ti sàràfà padà bẹ mọtí kíkú bíi lára ẹ ti mẹlẹ kí àwọn ọmọ Ọlọ́run sílẹ̀ kí sẹbi ṣé àjẹ ọdún yìí sí òsì ní bọ báyìí ẹni ọwọ à ń àdúgbò wa ni wọn ti lo ọgọ́rùn ogójì ọdún níbẹ̀ kó tó di pé àwọn yóò wà ní jẹ náà. láti sọ pé iná lè láàyè ìbàdàn fòpọ̀ náà. iná lè láàyè ìbàdàn. ربنا طلبوا دنيا وخافوا الفتنا نظروا فيها فلما علموا أنها ليست للحي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سبلا. الله أكبر pẹ̀lú wípé وألف يوما عند ربك كألف سنة مما تعدون abẹ́lẹ̀pọ̀ yára yìí pípa ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́kọ̀ọ́ba ó ti dédé ẹgbẹ̀rún ọdún bẹ́yìn ń kà adé yìí pé forty thousand one thousand yọmọ jẹ́ forty thousand years. في يوم كان مقداره خمسين ألف سنة. oṣù bàyẹ̀ mẹ́wùdẹ̀ jìnnà púpọ̀. torí pé a rí àbúrò àtúgbà náà tó jọ ẹ̀ yí pé ń sá yí pé àwọn fòkọ́rọ́ ó ti wọ àlìjẹ́nà bìnísì ṣáájú kí àwọn olówó abọ̀rọ̀ kí wọ́n tó wà jẹ́nà ìdájí ọjọ́ half ni wọ́n ti wà jẹ́nà o kí àwọn olówó tó wá wọ̀ wá ní wàhùn ó jẹ́ dé ní five hundred years láwọn ìdájí so ìdájí one thousand tó jẹ́ ní ìsìn náà ajẹ́ wípé tababulọ ayépo náà ṣe tó lò náà ni pé wà ní nàyàmọ̀ ìdàlá alùpùpù kí la fẹ́ lò ní wípé àwọn tí wọ́n jẹ́ fòkọ́rọ́ wọ́n ṣáájú àwọn àgbéyàwó àlùjẹ́ náà mm-hmm. àti eré ńlá àbí ṣẹ́kímọ̀ tó fi rí bẹ́ẹ̀ ni pé ìpé èèyàn bá kó jọ oníṣègùn ìjọba. ìfọlọ́kù dúníà wà kọ́ fúlfìtànà nàbọ̀rọ̀ fìhà fàlámà àlìmọ́ àná aláìsàtò ìlàyé ọ̀dọ́nà jàlú àlójàtà wà ní ìta wá fẹ́ mú ní pé inna lillahi ibadan futana. inna lillahi ibadan futana. ìbàdíkà àti ẹ ti wá mọ̀ wípé ntí àbákójọ wọn níbi wá ẹ dákúrí jẹ̀mọ́ tí kò yẹ kí ìfẹ́ ayé tó wá dínkù lẹ́mìí yẹn báwọn. ìpètọ̀ ìtì ń bá ní wọn ní béèrè lọ́wọ́ mi nínú sáré. àwọn tó ní ni wọ́n ó bì tó ìyẹn náà wà máa fi ẹ̀pẹ̀rẹ̀ padà wípé ẹ̀wọ̀ ẹ̀wọ̀ èèyàn wà á máa yóò máa fi yẹ yóò máa fi yẹ jára rẹ̀ padà pé yóò máa fi jára rẹ̀ kú lọ́dọ̀ ayé àfáwọn ní ọlọ́run ọba ó ní àwọn ẹ̀rú kan. tọ́lá kò dúníà wà kọ́ fòlùfìsàlẹ̀. wọ́n kọ ayé lẹ̀ fútọ̀lẹ́ wọ́n gbẹ́núgbẹ́ lóde kí ni ọgbọ́n ẹ̀wọ̀n yìí pé tọ́lá kúrò ní yá. ọ̀kọ́ọ̀fù fìtànà. wọ́n kọ ayé lẹ̀ wàhọ́fù fìtánà wọ́n ń bẹ̀rù fìtínà kí ni fìtínà náà ó náà ni fìtínà ìṣirò ṣẹ́ wá ṣàlàyé tẹnu ẹ̀. lọ́bọ̀rù fi àpàlà máa lè mú. Lọ́bọ̀rù fi àpàlà àlà àìmọ̀. Nọ́bọ̀rú fi yá ayé wo àwọn náà ó wù wọ́n. Ṣùgbọ́n nọ́bọ̀rú fi yá wọ́n wá farabalẹ̀ wọ́n wu ayé dáadáa. Fọ́lámà àlìmọ̀. Àti wọ́n wá wu ayé yìí wọ́n rí wípé ayé yìí. Àlẹ́ ayé wọ́n tọ̀nà. gbùgbé gbére fọ́mọ Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni rọ̀bí àtàfọ̀ ìlànà, ìgbìmọ̀ kábàlà ẹ̀rí pé bàbá mi ní kó mú nǹkan kan kí ló ṣe bẹ̀rẹ̀ ah. tó mú ayé ó mú àǹkà torí pé tí ó lẹ́bọ̀ rú fi yá ọ sọ di ayé dáadáa. ọ̀nà àlè mọ́ ọ̀nà àlè ìsọ̀tẹ̀rẹ̀ ayé ọ̀tọ̀nà. ayé yìí èsèmí tẹ́yà máa gbé lọ gbére. قالوا آلهة واتخذوا قالوا آلهة واتخذوا àwọn ẹni ọlọ́run ọba ń wá mú ayé wọ́n sọ di lójàta ibùdó ńlá واتخذوا الطاغيان لبيعا صغرا ó wọ́n wípé ayé ọ̀dà akúwà mẹ́rin já àlóhà ló kẹta ni bá sọ ayé di ibùdó ńlá. ọ̀tá ọ̀rọ̀ sọ́ọ̀lẹ̀ ibùdó rẹ̀ a sì fẹ́ bọ́ sí ẹ̀yìn odò ẹ̀yìn odò ní tí a lọ hmm. ayé ni a àwọn àdúgbò sọ̀rọ̀ a nídìí ọkọ̀ ojú omi tí ó gbé wa kan gun orí wáìdì bútó ní torí kò ṣe é kánù arákùnrin ìjàmbá ṣé ìyẹn lè sọ pé wọ́n ní akọlàgbọ́ ní àlàhà ní àjẹ́ náà ṣọ kódà ọlọ́run ti dá báyìí ayé yìí ni ibùdó tí a gbà ibẹ̀ lè rìn àgọ́ tá a rìn dáàbò wà lìjẹ́ndà wọ́n wá wò pé wà tọkọ̀dú sọ̀lẹ̀ aláàmàlì fi àṣọ̀fọ̀nà. wọ́n sọ̀lẹ̀ aláàmàlì fi àṣọ̀fọ̀nà. sọ̀lẹ̀ aláàmàlì fi àṣọ̀fọ̀nà. قالوا هلجة واتخذوا صالح الأعمال فيها سفنا àmàlì fi àdúgbò náà. Àwọn ẹni ọlọ́run ọba ń wá mú iṣẹ́ rere, ìrun, ààwẹ̀, zàká, hájì, déédé, mọ́pàárọ́, dára sọ́mọ ènìyàn, dára sọ́rẹ̀, rẹ̀, dára sígbá, dára sáwo. Wọ́n wá di igi, wọ́n fi wá gbà papọ̀, wọ́n sọ́ di ọkọ̀ ojú omi. Hmm. Ọkọ̀ ojú omi, ìjáàbù wọn tí wọ́n wọ̀, irùngbọ̀n tí wọ́n fi gbogbo dáǹsì pátá, àtẹ̀yẹ̀ nǹkan ọkọ̀ ojú omi. Hmm. ẹ̀ẹ́ bọ́ bá wá kẹsí tó orí omi fúnra rẹ bí ó bá rí ìwọ ló mẹ́ gbàgbé hmm. ọkọ̀ ojú omi ni ọba gbé rẹ̀ fúnra rẹ̀ nígbà òfin atẹ́gbì sí àbó olóbi tí ọ̀dà nígbà tó bá dà odò ó ṣe kí ni hmm. ọmọ bẹ́ẹ̀ ni tá à ń omi جعلوا الفتنة واتخذوا صالح الأعمال فيها ذبلا صالح الأعمال فيها ذبلا وأوحينا إلى نوح أن اصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ما تي اتسريبا تو تي مان كا اوكو ojú omi àṣeyọrí lọ àwọn èèyàn máa ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه. ṣé wàá pàṣẹ ìbẹ́bí lóhùn ẹ farabalẹ̀ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ sopọ̀ ni. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه ìgbà tí èyàn bá ń kojú ọ tí bá ń ka ọkọ̀ ojú omi tí ó fi rìn lórí ibùdó ayé tí ó gbé wa àlìjẹ́nà lọ́wọ́ yẹ̀yẹ́ ni àwọn èèyàn fi máa ń pàdé rẹ̀ o. yà á rárájá náà ti rán di àwọn ní súnà sòkòtò kéékèèké èyí ó ga o wọ́n náà gbé ẹ̀sìn náà wọ́n ń fi atẹ́gùn sí ọlọ́nu mo tó bìnrin pé à ìwọ́n náà wá dóńdà bolẹ̀ báyìí ó tiẹ̀ wá dá ẹsẹ̀ wá lè sóge mọ́ ẹsẹ̀ lásọ̀kan wọ́n bá bọ́ọ̀lù wọ́n bá bọ́ọ̀lù ìwọ́ bọ́ wá mọ̀ yí pé ọkọ̀ ojú omi lọ ń kẹ́ ọ̀bọ̀rọ̀ wo bẹ̀. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه nígbà tí ọkọ̀ ojú omi ànábì Nuh ọlọ́run ní kọ́kọ́ ojú omi ipò òun fẹ́ bínú sí àwọn èèyàn ṣùgbọ́n kí ni ọ́ là wọ́n bí bínú òun ni pé kan ọkọ̀ ojú omi ní wọ́n ń kàn ní jọ́ gba gbígbá wọn tó sì gbá tí ẹ ti wá kọjá lẹ́gbẹ̀ẹ́ ànábì nù. ṣàkìrú mi. wọ́n máa fi mọ wọ́n máa fi pa àwọn eléyìí hẹ́ hẹ́ yóò yẹ tóbi káfẹ́ńtà ó ga o ẹ̀sùn káfẹ́ńtà lọ́sẹ̀ wọ́n fi ànábì nù wọ́n fi ń ṣe wọ́n fi ń pa àwọn èdè. قال إن تسخروا منا فإنا نسخر منكم

ẹ obìnrin tó ń lo ìjáàbù táwọn ọ̀rẹ́ rẹ̀ fẹsẹ̀ gbé à ó ga o bó ṣe wá fáyìn tó o tiẹ̀ wá da mọ́ o ti wá dàbí ìyá arúgbó sórí èmú ọ ni àwọn oníbèrè lọ́wọ́ ní pátálásá pé sókè èmú nínú ọyẹ́ abẹ́rẹ́ ń dẹ́gbèrè lọ́wọ́ ọmọ tí ń wọ aṣọ ọ̀wọ̀kú wà fún ọyẹ́ pé sókè èmẹ́yìn wọn níbi torí pé èṣù ti ṣe lọ́sọ̀ fún wọn ìwọ ti tọ́ ǹṣe tọ́lọ́ wọn ni àwọn èmú yìí bílẹ̀ ṣe fẹ́ kóòpù ní oru yìí bó ìwọ náà ṣe ń kóòpù ní ọyẹ́ lèmi náà ṣe ń kóòpù ní oru àníbi inú oníta ẹ bá fi wá sí ẹ lónìí tó bá dọ̀la. ọ̀la ìta sọ́kọ̀rù mi nà fà iná na sọ́kọ̀rù mi ń kún kàrà ìta sọ́kọ̀rù. ẹ̀ẹ́dì ó pẹ̀kẹ́ sí wa náà lọ́la. fàṣẹ bàtà àlàmú nàmá ìyá tí ìyàlá wọn yóò fi rí. ọ̀nà afẹ́ mẹni tí yà ń bọ̀ wá jẹ nínú àwọn àti. wáyà ṣe lọ àlẹ́ ìyàlá ọmọkè. ẹni tí yóò lẹ́tọ̀ọ́ sí yà afẹ́ mẹ́ tó ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa ń rí àwọn ọmọ ìyàwó jẹ tẹ́ lẹ́nu máa ti rí ẹni tó ń ṣe súnà islam báyìí fún ìyàwó jí ọ̀ ibi ló fi ń ṣeré yìí wọ́n ti ṣe àrà mẹ́gbà wọ́n ti ṣe báńkì wọ́n ti ṣe nílé mìíràn kí ẹ̀ ní gbogbo à ìṣòwò ló wà Àmà wa àwọn amẹ́bí àwọn jẹ nínú àwọn àti. Wọ́n yà ìlú àlẹ́ ìrìn àdáàbọ̀ mọ́pé. Àìsíyà ìyá ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ọ́ sí nínú wa, àbọ̀ wa mọ̀. Hatta ila jaa amruna wa farata an-nur. Nígbà tí àṣọ ọlọ́run ọba tó dé. قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم àbẹ́bí tí òun nínú ọ̀rọ̀ bí wọ́n pe ọmọ rẹ̀. wàhíyá tajiri bihim fi mawjin kaljibali wa nada nuhu ibnahu wa kana fi ma'zinin ya bunayya kam ma'ana wa la takun ma'al kafirin. ọmọ yìí pé ìwọ máa ń mẹ́bọ̀ wá máa bọ̀ nínú ọkọ̀ ojú omi máa ń jẹ́ kan nínú àwọn kẹfìrí. ọ̀lẹ̀ fàáwì ila jabali ya'simuni min al-ma. ó ní òun ta kò sí ẹni tí ó láyà tí ọlọ́mbà dé lókè fèdè tí sọmọ pé mọ̀ wọ́n nìyẹn kìnìkà kìnìkà tí ọlọ́mbà dé kò ó sì mà. mọ mọ gba ẹ̀tàn ayé tá a wáyé ọkọ̀ ojú omi ni a kẹ́. tí a fi bọ́ sórí ibùdó ẹ̀ tá a fi làájá. lọ́lù wá ló jẹ̀dá wá sábọ̀lù fọ̀lẹ̀ aláàmẹ́lì bí àfòfò náà. àtúbà tí wọ́n á kọ́kọ́ ojú omi ẹ̀ ló ṣe bá o. sẹ́yìn hmm. pé gbogbo ẹni tó gbọ́kọ̀ ojú omi sí orí ọ̀rẹ́ omi nǹkan ni ó débù tí ògo. tàbí hmm. ó rì lójú ọ̀nà ọlọ́run jẹ̀ tí wọ́n rì. ẹ̀ńdẹ́ pé kí n kírun bàlàbàlà náà ni máa kí so ọ̀nkẹ́kọ̀ọ́ ojú omi ara yẹn náà ni. Hmm. ọ̀n fọ́gi mẹ́ ọ́dàbí àdéhùn tí sọ wípé àdàbí àdéhùn sọ àmẹ́bí sọ wípé àwọn èèyàn kan wọ́n wà nínú ọkọ̀ ojú omi àwọn kan wọ́n jẹ́ alájà àwọn kan bẹ lókè àwọn kan bẹ sálẹ̀ hmm. so àwọn tí wọ́n bẹ lókè wọ́n máa ń wá sọ́dọ̀ àwọn ará sàlẹ̀ so àwọn ará náà ní láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tí wọn ò bá fẹnu kò sí àwọn tí ń bẹ ní tí máa fi lọ dá kìíní yẹn ni wípé àwọn òṣìṣẹ́ wa máa lọ bí àwọn tí ń bẹ lókè gba omi àdébí ni tí wọ́n lu tí àwọn ẹ̀dẹ̀ ń gbọ́ tí wọ́n sọ̀rọ̀ tí lu ọkọ̀ ojú omi nísàlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó gbọ́ gbogbo wọn jọ di papọ̀ rí omi ó wọnú ọkọ̀ ojú omi ẹ yóò dànù fa gbogbo ẹni ojú omi sórí odò kọ́ ni ó ògo kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà ó ti lọ́kọ̀ omi ó kú bó ṣe ترج النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على اليبس إن السفينة لا تجري على اليبس gbogbo yẹn lẹ́nu wọ̀ pé àjọ̀dé àjọ̀dájọ̀ náà. ẹ̀sùn náà jẹ́ ọ̀tà. àjọ̀dájọ̀ náà. wọ́n á lókè máa ṣe àríkà. ọ̀nà tágbàrá ìṣẹ́ náà ni pé kò mú ayé kékeré gbogbo wàhálà tá a ti bára wa ìláyé yìí torí pé àbáyé kékeré hmm. ẹgbẹ́ mi ṣe àbálẹ̀ seven thousand lọ wọ́n fi thousand lọ lóṣù lè yóò mú ah, ah, ah. jẹ́ ẹ

bó wọn ló ti máa fọwọ́ ara rẹ̀ fa wàhálà inú ìgbà wọn rọmọ ẹgbẹ sallam wọn nígbà tó ń wo àlìjẹ́nà fara ètò akitara màdá àlìyá alifọkọrọ òun rí i pé àwọn tó pọ̀ nínú àlìjẹ́nà àwọn ọkùnrin àwọn aláìní ni àwọn aláìní lọ́pọ̀ àlìjẹ́nà àìmọ́ àwọn olówó owó wọn ti sọ wọ́n nù pé ẹ̀mẹ́ gbóbi ìfẹ́sẹ̀ náà gẹ̀bí òló lọ kò lédi ṣe ó lọ ẹ̀ nílò nú ẹ̀ torí tí èjẹ̀gẹ̀ gbé ìwọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olóòlọ́ ọ̀gá àkùsù àlà àti ẹlọ́wọ̀ rẹ̀ ọmọdé máa ṣe lẹ́yìn kí n lọ chocolate lẹ́ẹ̀mejì ó sì ń lọ lọ́dẹ̀ díẹ̀ nu bí ó bá ṣe sílẹ̀ ní ògbé ó lọ díẹ̀ díẹ̀ so àwọn àlẹ́bí ní àwọn tó ń rí lájẹ tiẹ̀ pọ̀ náà fọkàn nígbà tó ń lọ wo ìtẹ́lá omi kò wọ́n rí iná fara àìsàn àtàrà àlẹ́ ànìsá àwọn tó pọ̀jù nínú iná náà ni àwọn obìnrin ọlọ́mọṣẹ́ àwọn ìyàwó wa bẹ́ẹ̀ mọ́ṣẹ́ àwọn obìnrin wa bẹ́ẹ̀ mọ́ṣẹ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ níbẹ̀ àtàwọn ọmọ yàrá yòókù náà tó jẹ́ pé obìnrin mọ́rọ̀ kí ìdára jẹ́ àlẹ́bí ní àwọn obìnrin lọ́pọ̀ jù nílé náà. sábà àlẹ́bí sallallahu alaihi wasallam nínú náà àtàlẹ́bí tó máa ṣe sí àwọn fòkọ́rọ̀ òun ni pé àlẹ́bí èyí fẹ́ kí wọ́n jìnà síbi òun bá wà tó bá fẹ́ ráwọn èèyàn sẹ́gẹ̀ yóò fẹ́ kó lòsì kó wà nù nítorí ike torí wípé ọlọ́run ọba máa síjú àánú wo àwọn èèyàn kẹ ikọ̀ kẹ tí olòsí bá wà láàrin tí olùsọ́nà ara rẹ̀ wọn ọlọ́run ó mọ tara bẹ́ẹ̀ sànù wọn. so ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó pamọ́ lásọ̀fọ̀ inú fọ́tọ́ lọ́kọ́ ṣàrò tọ̀ án oúnjẹ tó oúnjẹ bújù níbi oúnjẹ wà nímọ̀ ẹ̀ ń sè mẹ́wó ẹ wọ́n fi páàsì wọlé ẹ fi páàsì wọ bí mẹ́wó so mẹ̀kúrò lè wá o wọ́n tún wọn máa ṣe kọ́lọ́ combination tí wọ́n fẹ́ ṣe yàwó ẹ̀ sì máa ti wọ́n ló kọ́lọ̀ yẹn. <laughs> kò lè wọlé gold and yellow àbẹ̀rẹ̀ sí mu pink and pink pink and red ó lọ sí sí rẹ́ ó sì lọ́wọ́ ra eh, sábẹ́ẹ̀tì white tí ó wọ̀ lásán. ká àmọ́ sọ pé gold and pink wọ́n tún sọnù báàgì jẹ́ ìgbé. bọ́ọ̀ bá ti wá fulfill dress code yẹn ò lè wọnú ọ̀ọ́dì. àrẹ́mi ní oúnjẹ wàlímọ̀ tó ya wàlímọ̀ bú jù. ìnáwó téèyàn ń ṣe tí ò ní lágbàkà pẹ́ẹ̀pẹ́ rárá ìrìnsẹ́ pé àwọn olówó nìkan ni wọ́n wà ń wa dòsí ìyàwó jọba. Ìnáwó táwọn yẹn ń fi gan-an ní ìsìn. Ìnáwó táwọn yẹn ń ṣe ni ẹni tí ò bá ọ̀nà àjọba táwọn yẹn máa ń sáàbù oúnjẹ ẹni tí ò bá ní fún wọn tí wọ́n fún O tiẹ̀ nílẹ̀ kẹsì ní páàsì sẹ́sẹ̀ yín bẹ́ẹ̀ pè yín dà ẹ àìlọ́ ẹ̀mú kẹ́rì pé kí ni ó jáàmù lásìkò kẹ́rì níbo ọlọ́pàá ní ògbé jáde tó bá fẹ́ la yídí gan ó lè torí ẹ̀dẹ́ wọ̀ sí bẹ́ẹ̀ ní ìgbà rẹ̀ fúnjì náà. àwọn àwọn afọpẹ́ ni. ọkọ ti máa ní. ànábì ní oúnjẹ wàlímọ̀ tó ya oúnjẹ tí ò lágbàkà sí ni sọmọ lọ àwọn àlọ. ṣùgbọ́n ìnáwó tẹ̀ ń ṣe ìnáwó tèmi àti inú mẹ̀kúnnù. tọ́jà yìí pé bí ẹnìkan ṣe wà bí àwọn ẹnìkan kan bí bóò ní ọ̀dà wọ́n sì wọ́n sì kẹ̀kẹ́ àdá alágbèjà yàrá bú ọkà ó bú ọkà kiri àwọn ọ̀rẹ́ wá sí yàrá àbá àgbóòdà adigun ẹ̀ sábà wọn náà ẹ̀ bá sì gbóúnjẹ fún wọn à mọ́ndàlá wàlí mẹ́tẹ̀ ẹ̀sẹ̀ ẹ wo ẹ̀kọ́ lọ́dọ̀ àdébí wa Muhammad sallallahu alayhi wa sallam tó bàbá ń tẹ̀lé wọn náà yẹn bọ́dà mọ́ sáyẹn fèsì rẹ̀ ó lajú pé ṣé àwọn olòsí jẹ́ oúnjẹ yẹn tí wọ́n bá ti jẹ́ ń ó ti yọ àbákà kó mi náwó yẹn so ẹ̀kọ́ nìyẹn kí gbogbo ẹjọ́ àwọn ọmọ táwọn alẹ́bí máa ń sìn náwó àwọn àlejò tí ó fún lówó àwọn ẹlẹ́gbẹ́ nìkan náà ẹ bá ń múnjẹ àwọn ẹlẹ́gbẹ́ yóò wá rí àwọn èèyàn tí wọ́n ní fún nìkan yóò fojú pa wọ́n rẹ́ mò ń bọ̀ ẹ bá mò ń bọ̀ mò ń bọ̀ ni ó máa sọ tí gbogbo oúnjẹ tó anabi sallallahu alayhi wa sallam afọwọ́ abudarda ọ̀dọ̀lá àjù ó ní anabi sọ yìí pé ẹ lọ bá ń pe àwọn ọ̀lẹ wá nínú yín àwọn aláìní náà ní pè lọ́lẹ̀ ẹ pè wọ́n wá nù yín fa innama turzaqun bákan náà wa tansurun bi du'afaikum anabi ni ọlọ́run ọba yín pèsè ìjẹ́ mú fún yín ó sì ń jẹ́ kẹ́ ẹ máa rí àrànṣe rẹ̀ pẹ̀lú àwọn ọ̀lẹ́nu yín ni o nítorí àwọn ọba fi ń sàánú wa ni o ètò bá bá àwọn tó wà lókè ìlọ́run fẹ́ wò nǹkó ti ṣe jù báyìí lọ o ìṣẹ́ṣẹ́ tẹ̀ ń pariwo yóò ti kó oníṣẹ́ṣẹ́ o tẹ̀ bá lè gbómi tẹ̀ lébi sọ yóò ti rìṣẹ́ kí o ṣùgbọ́n mi àti yín ọlọ́run bá wò pé àwọn eléyìí rẹ̀ àwọn ló jẹ pé gàrí ráìsì kékeré ọmọ rẹ ẹ̀gúsí àti mọ̀nìmọ̀nì àti gúre agboolé tí wọ́n ń ṣe kínní ẹ̀ ẹ̀sà tó sànú wọn ẹ̀sẹ̀ tí ò tó rọ̀ fún wọn. fúnra pé àwọn tó ń kówó yìí àwọn tí wọ́n jẹ́ pé ké làhàwùlà wàlà fún wọn tẹ̀lé la kéèyàn ra ansẹ̀t tó fẹ́ẹ́ tó eight million fún fọ́mọge àlè ẹ̀rọ lọ́wọ́ níbí ansẹ̀t ni o. tó lè jábọ́ tó lè fọ́ tó lè sọnù bẹ́ẹ̀ tí yóò ju pè náà lọ irú tẹ́lẹ̀ yóò ṣe yìí náà lọ. ó sì lè kí amẹ́. Hmm, kò sí pọ̀ pé ló kọ̀ mí ní àdúgbò kò sí pé ayé nẹ́tíwọ́ọ̀kì ò dọ́rùn. ìdílé aláàjì rẹ̀ tó ti kú ipò náà wà. bàbá ti wà ní pléènì gan-an kò sí nẹ́tíwọ́ọ̀kì mà. ẹ tí ànábì ní tí n bá ti fẹ́ ràn yín sẹ́ ẹ jẹ́ máa dáhùn aláìní nínú yín mọ́ o kẹ́ ẹ lè máa wà pẹ̀lú yín wọ́lá àṣírí wà mẹ́. Ìpọ́lọ́ ọmọ ẹ̀ràn yín lọ yóò mọ ẹ̀ràn yín ṣe pẹ̀lú àwọn odò àfáàmì. Tó ti ṣe bá ti fẹ́ rìnrìn àjò ẹ wá mísíkìnù kan ẹjọ́ ní òtẹ̀lẹ̀ à. kan ẹjọ́ ní wà So pé aláìní wà láàrin wa àwọn odò àfáà wà láàrin wa ọlọ́run bó ti mọ̀ ṣètọ́jú wa. وإنك لعلى خلق عظيم إنك بابا نبي إنما ينصر الله هذه الأمة بضعيفها arábìnrin ọlọ́run ọba ń ra ìjọ yìí lọ́wọ́ pẹ̀lú àwọn ọ̀lẹ́nu wa ni bìdà àwọn ti yìn pẹ̀lú àwọn ọba àdúrà tí àwọn náà máa ń ṣe wa salatihim wa ikhlasihim àti irun wọn tí wọ́n ń kí àti àfọ̀mọ́ àníyàn wọn tó dáa sọ́lọ̀ ọlọ́run fi ń sànù wa tí ó bá sí irun kò yẹ kó sójú mọ́ o nílùú tẹ́ ti negotiate lesbianism ìlú tẹ́ ti legalize àwọn nǹkan tí ò tí ẹ tẹ́tí yóò nífẹ̀ẹ́ gbọ́ nígbà tó yóò ti ya wèrè tẹ́lọ ìlú tẹ́ ti rí owó mọ́lẹ̀ tẹ́tí owó ní sọ́kèwé. so tí bá ṣe àmọ́ ọlọ́run pé àwọn dùn àfọ́ àbẹ́ àwọn èrò wọn ìkìláàsì wọn ọlọ́run bá ti mú pẹ̀lú pé dára àwọn ti àwọn ìjọba yìí ní uh, àwọn tó lówó yìí tó yẹ pé wọ́n lè fẹ́ fowó ráyà pàjẹ́ pápẹ́ ti wọ ẹni ìgò ti wẹ ṣùgbọ́n ọlọ́run wa ń wo àwọn ọba díẹ̀ díẹ̀ pẹ́pẹ́pẹ́ táwa náà tí kálukú ń ṣe láyé ara ẹni ìran wa àwọn ọba àná ọlọ́run bá lè rà àbíbi ń sọ ilé ìsọlọmọ àwọn ọ̀sánlábá láti jẹ́ kí àwọn fòkànrọ́ mọ̀ wípé àwọn ṣe kí ni o àwọn pàtàkì kì í ṣe pé àwọn jẹ́ nìyẹn pẹ̀lẹ́ kódà ànábì àmọ́ ẹ̀pọ̀ àwọn ìlànà kí wọ́n pọ̀ wọlé ẹ̀yẹ́ ká wà ní ìṣẹ̀lẹ̀ ilé ìlágbára púpọ̀. láyé àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ìyàwó aríṣà ní ànábì àwọn èèyàn gbé ẹ̀bùn wá fún ànábì sálá afẹ́ ẹ̀ lè fi jọ bíi kí ni yorùbá ẹ̀ ṣé fúrọ́ọ̀gì ni tí èjẹ́ mẹ́jẹ àbí tó jù ṣe pé àwọn méjì kan fẹ́ jọra báyìí. bẹ́ẹ̀ni mọ́mí kárí mi. ẹ̀yin sáyẹ̀nsì ẹ̀yin dá. sórí kan máa ń jẹ́ tọ́ ìkìlá kò tẹ̀lé. sórí lọ́pọ̀lọ́.

tí a lọ gbé báwọn aláìní tí wọ́n gbé wá fún ànábì sálẹ̀bí ṣé kí lọ gbé fún àwọn aláìní wàkọ́lá nàbí yìí sallallahu alaihi wa sallam nàbí yìí rahma ànábì ìkẹ́ ní àá ìtawọ̀ ìtawọ̀ ọ̀jẹ́ àhálà ọ̀ jẹ látòkè ohun láti àkùlù fún àwọn aláìní jẹ. ẹ wá oúnjẹ n òtí ẹ̀ dé sinmi gan ilé wàá mọ̀ mọ̀ gbà ẹ lọ ẹni nígbà jẹ tó yóò tẹ́ tó wá di gbóúnjẹ ẹ fẹ́ wéèsì náà wá sẹ́yìn pé bisikì kan bẹ́ẹ̀ bì kan. Ah, Ọbẹ ti fẹ́ kẹ pé ah, ọbẹ̀ yóò kẹ́ tábà fún báwọn èèyàn gbẹ lójú lòdì ìfún wọn ti di rán ọbẹ̀ ebe kú gịnị ọ̀yà gíríkà aládùúgbò gíríkà ẹgbẹ̀rún gíríkà ó ẹsẹ̀ máa ha lódòdì àbílẹ̀ àwọn ọlọ́kejì ìjọba wo ó wà fọ́ bẹ́ẹ̀ gbé kaná yóò di máa bẹ́ẹ̀ kan kó ní àwọn òṣìṣẹ́ mánéjì àwọn obìnrin ẹ̀fọ́ gbọ́dá sí pọ̀ yóò pọ̀ lórí lọ́dí ẹ̀yìn ó ṣe bá ní wọn ní bàkọ́lá أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخر ولا تيمموا الخبيث منه تنفقون ẹ má jẹ́ ọjẹ́ pé ìtọ́jẹ́ ìdọ̀tí nínú dúkìá yìí ilẹ̀ mọ̀ wá náà látàrí ẹgbẹ́ ọmọlùkọ́ bí ìfàmìlú tó ń fi kúrò ní ọ̀pọ̀. ẹ gbọ́dọ̀ jẹ́ pé ìtọ́jẹ́ ìyàgbé nínú ẹ̀ lẹ́lọ́mọ kí ló bí àyà yìí afábàrọ̀ ibn Azib radiyallahu anhu ó ní àwọn ìran ẹ̀rẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní àyà yìí sọ̀kalẹ̀ sí nípa àwọn àǹsọ́rí ní ọlọ́run bá fi báwí kí làwọn máa ń ṣe kúnnà ashabin nakhl ó ní kúnnà ashabin nakhl níta máa ń ṣe ni pé a ní dàbínú tó pọ̀ ó ní fakana rajul ya'ti min nakhlihi ala qadri wọn mọ̀ ní ọ̀kẹ́lẹ̀ ó ní sábà ti wá àwọn táwọn máa tẹ́gbàtì àwọn ohun àmọ́ ẹgbẹ́ dàbí ló wà àwọn ohun àmọ́ ojú ẹ̀sàrí ojú ẹ̀sàrí ẹ̀fà abẹ̀ tí ọ̀dà àwọn wà á lọ gbé àwọn wà gbé mọ́sálásí àwọn onímọ̀ mọ́sálásí àsọ níbi ìlàkẹ́kọ̀ọ́ méjì sẹ́yìn àwọn àtàwọn àwọn fòkànlọ́ àwọn wà abẹ́ tí alẹ́ àti ìpamọ́ àwọn wà àwọn àbábù tó wà fẹ́ gbọ́dá sí àwọn olóúnjẹ kí wọn ò ní bò. kí wọn ò ní bò jẹ́bẹ̀. ó ní àwọn ìkọ̀ọ̀kan wọn tó bá ti bá ti wá pa wọ́n wọ́n wà lọ bí táwọn kó àwọn dàbí òsì kọ̀ọ̀lá láàfíà o wọ́n lọ bẹ̀. wọ́n mọ̀ pa wọ́n mọ̀ pa ọ̀yàkùn wọ́n sì mọ̀ jẹ́ wọ́n mọ̀ pa olùdíjọ́ ọ̀dà lọ́dọ̀ ju wọ́n sì mọ̀ jẹ́. ó ní wà káyọ̀ náà tún mímọ̀ ilẹ̀ ayọ́rọ̀ wàlhásù wàbìlkínú kọ́ni káfárá ọ̀yọ́ rẹ̀ fàáfàrà nígbà tó wọn wá rí pé ah ṣé báyìí láwọn àwọn sàbẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ ẹ́ ṣe àwọn àbábùsọ̀ àwọn ẹ̀ ń jẹ ń jẹ́ ọ̀dá nínú dúkìá yẹn. ayúwà lẹ́yìn amẹ́nu àǹfikúnmíhún tọ́yì bá ti máa kàtàbẹ́tùn wọ̀mí máa àkọ́rọ̀jẹ̀ náà lẹ́kùn mí وتيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا أبا الله إلا ما ضرب بعد صايع قال إيه قل فكنا بعد ذلك يأتي أحدنا بصالح ما عنده lẹ́yìn ìgbà náà níta àwọn yẹnìyẹn sí òun tó bá ti gbọ́ collection wọn ṣe yìí ó lẹ́yìn ìgbà náà tá a bá ti padà bínú wa èyí tó dáa jù ń bẹ̀rẹ̀ àmọ́ fọlọ́ jẹ́mọ́ ẹ̀ sani mẹ́rin tẹ́ ẹ bá fẹ́ fún aláìnílówó ẹni bí òtún kó jáde one thousand agẹ́rẹ́ five hundred to two hundred ọdún ẹgbẹ́ náírà fifty naira twenty naira ten naira thirty naira five naira tètè ya létí yóò wà lóhun five naira yẹn yóò fàyè láàrin ẹjọ́ bẹ́ẹ̀ fún sí wo tó ń kó jáde tó ti fọ́kàn pé àní ìsinmi bí ìbàtẹ̀lẹ̀ ìbàtẹ̀lẹ̀ yẹn kí n gbà lọ́tẹ̀lẹ̀ yóò wà five naira jáde tó ti já àfihàn. báwa náà ti rí nù. so látàyà mọ̀mọ́lẹ̀ kọ̀bí ìsàmìlì hù ètò ọ̀dà mẹ́lẹ̀ fi ṣe sàrà iná ẹ̀rọ jẹ́ kí á jù báyìí lọ àlẹ́ ìjì ìdájú bẹ̀rẹ̀ torí pé ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe kàkà mẹ́rin tó ní èmi bẹ́ẹ̀ bá ṣe sílẹ̀ ọlọ́run lè fi àdẹ̀sá omi ní ìsìn àmàlì man jẹ́ abẹ́rẹ́ hasanati falawo khayrun minha àmọ́ jẹ́ abẹ́ sẹ́yìn àti falawo ìjà nàìjíríà àmàlì nà sẹ́yìn àti ńlá náà kí ìdí wọn náà bọ́wọ́ náà ṣe dáa tó ẹ tó bá yàn àgbẹ̀ ó tún bá yìí o ẹlòmíì ní òrìn kìíní. Ah, nǹkan kan ò lè bọ́ ọ̀rọ̀ àpò yìí. o ti kàkúlẹ̀tì o ti kàkúlẹ̀tì yìí ojú ọ̀nà tó tó fi parí. ìbọ̀jẹ̀ hmm. tiẹ̀ o ti kọ́ ọdún jọ́ta. aláwọ̀ akíkọ́ ní àmì náà okòrò jọra. bí wọ́n hmm. bí wọ́n ní abẹ́gbọ̀n ní àkẹ́sọ̀ ní ìlẹ̀ مثل الذين ينفقون في سبيل الله كمثل حابة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء àwọn ìṣẹ̀lẹ̀ ìjẹ̀má ìkan nínú àwọn sálàfù wa ó ń fa àbáwa múmi àfà orí ó ní Rabi'a ibn Khafiyam ó ní fún ẹnìkan ní oúnjẹ nínú àwọn aláìní níjọ́ kan ẹni ẹ wá di afọ́jú ẹni tó aláìní yà afọ́jú sábàbí wá ń fún lóúnjẹ àwọn rẹ̀ yìí pé ọwọ́ ń fún ní nǹkan dáa jù nínú oúnjẹ ní fún arábìnrin rẹ̀ pé a ah, kí ètò fún ẹgbẹ́ ìgbéra lónìí oúnjẹ ló ń fún mẹ ẹni tó kún fún oúnjẹ máa dìrì tó ṣe kí ni máa yẹ dìrì bóun ò bá rí rẹ̀ tí mò ń lò ọba tó gbé mi àti ẹ̀sìn òní. àwọn tá a fẹ́ fẹ́ jọ nù. tó tí ẹ afọ́jú ẹgbẹ́ ọbẹ̀ fún afọ́jú lówó ọmọ yẹn tó fẹ́ fún o tóun ọba rí nǹkan tí ògbélé lọ ọba tó ní ìwà àti ẹ̀sìn òní tó ti àtó ti yá tó mọ̀ kó wọn ò ní gbà. ẹlòmíràn owó tí ọba rí náà mọ́ ilẹ̀ mọ́ òní láti sàrà <laughs> owó tí ó wọ́n kọ́ lé epo wọ́n kọ́ báàgì náà ẹ̀ mọ̀ wọlé yàgò lọ sábò. ọlọ́run láti ayé mamlọ̀ kọ́ bí ìfàmìlì ó ní òkè bọ́ọ̀lù mo sọ nípa pé ṣáàtú tó àmì tó àmì wà lílẹ̀ tó jẹ́ pé gẹ́gẹ́ àwọn àgbẹ̀rẹ̀ yára nìkan lẹ́pẹ́ ilé wà yóò tó kù fòkọ́rọ́ wọ́n ti wá fi àwọn olùsílẹ̀ ọmọ tọ́rọ kan dáhùn àfọkọ́rẹ́ àfọlọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ نسأل الله الذي لا إله هو أن يوفقنا لما يحب ويرضى إن شاء الله بسياق بدولون نامي وبالعتيق ويرى وفقراء ọ̀rọ̀ yẹn pọ̀ torí pé ẹni ibi tí èèyàn ti lè tètè ṣiṣẹ́ púpọ̀ o ní bíbá nílò pẹ̀lú àwọn aláìní ẹni tí ò ní tó ọ níbi tí èèyàn ti lè tètè ṣiṣẹ́ ní. ìjọ sọ́ọ́rì pé àti bẹ́ẹ̀ lo bí ọjọ́ bíi mẹ́rin àti márùn-ún lórí ẹ̀ lọ́jọ́ kẹta ìjọ kẹrin lè di. so a fara balẹ̀ bí ẹ̀nẹ́bi ti ń bá wọn lò sí lónìí yẹn o. so ìwọ náà láyà ara ibi tí wọn náà ti ju ẹlòkejì lọ ìwọ náà fi ẹ̀kọ́ ba lò kó má bàa jẹ́ pọ́ọ̀tà rẹ̀ kọsẹ̀. ẹ̀wọ̀ tó ń fún afọ́jú lóúnjẹ ó wà ń fún ní dọ́dà àwọn ni àtún gẹ́mọ̀ tó fún ní ee tó jẹ́ kọ́ bá tiẹ̀ lọ ní à tó wọn ọba mọ̀ ọlọ́kọ́ ọlọ́mọ níparí iná lílá ìbàdàn fótó náà. iná lílá ìbàdàn fótó náà. tọ́lá kó dúnìyà wà máa bọ̀ lóbi tánà. نظروا فيها فلما كيف ترعي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفنا. Wọ́n tá ń sọ yìí ẹ ń bá wáyé mọ́yà ò lè rí fi o.

inna lillahi ibada futana ọlọ́dún yìí wà fún ìfìtánà náà rọrùn bíi. فلما علموا الله عليه أنا ليس في الحي وطنا قالوا جعلوها لجة واتخذوا وطلع الأعمال بها سفنا فعلي الأعمال بها سفنا وهو يسيري وهو صديق ọkọ̀ ojú omi tí wọ́n kàn tí wọ́n fi gorí ẹ̀ kọjá abẹ́rẹ́ nínú ààrẹ kọjọ ọkọ̀ ojú omi wa kọba ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní ojú ó wa débùté ògo ọ̀sánú wa ọmọdé késo ní èso ń bẹ̀ tó jọba yóò ṣe kí jọba bá lóṣù ń bẹ ọba tàbí yóò ṣe kí ni o yóò sì yọ tiẹ̀ kí yóò ṣẹ̀ṣẹ̀ kó ojú omi omi ọ̀wọ́ ẹ má sì wọlé ọkọ̀ ojú omi ó rì lọ́n sànú wa o wọ́n ti àpékì kọlù èso láhàúnà وعلى آله وصحبه أخيار وصحبه وسلم كثيرا جزاكم الله خيرا وبارك الله في الجميع والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير أبي الله نعمه أو أستاذ ولن جن وقف ولي ibi tí wọ́n ti ń mú ọ̀rọ̀ náà sọ fún wa ọlọ́mọdé sí àdéhùn ọlọ́mọdé owó rẹ̀.